أعوذ بالله سميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن والاهم بإحسان إلى يوم الدين وبعد إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته Adúpẹ́ fún ọlọ́run ọba wa, ọba tó ṣe pé òun náà ni ó tún ṣe wá ní àlàyé ní àárọ̀ ọlọ́run fún ṣẹlẹ́wà gbọ̀pẹ́ wa. À ń jẹ́rìí wípé kò sí ẹlòmíì mọ́ tó yẹ ká mọ ọjọ́sìn fún bí kò ṣe ọlọ́run ọba Allah bẹ́ẹ̀ náà látún jẹ́ èyí pé anábìwá Muhammad sallallahu alayhi wa sallam ẹ̀rú ọlọ́run ni òjíṣẹ́ rẹ̀ náà ni ìfẹ́ ọlọ́run àti ọlá rẹ̀ ó máa bá anábìwá Muhammad sallallahu alayhi wa sallam àtàwọn aráalé rẹ̀ àti àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo ẹnìkọ̀ọ̀kan wa tí à ń ṣe Islam tí a fi ń tẹ̀lé ojú òpó eléyìí tí wa Muhammad sallallahu alaihi wasallam ń là kalẹ̀ fún wa ti ṣe súnà àbẹ̀ ọlọ́run àpàdà sí ibú tí wọ́n bá yàn tí òbí ní ṣe ìsìláàmù má àbí tàbí ní ṣe súnà má àbí ilé ìtàwọn ti tàbí súnà ànábì sallallahu alaihi wasallam ọlọ́run mọ́jú ṣẹlẹ̀ sẹ́ni kọ̀ọ̀kan wa. ìkọ́tàlì náà ní ìfẹ̀síwájú lórí tíra à ń ṣàlàyé lọ. يعني إعانة المستفيد بشري كتاب التوحيد في أعطى الشيخ صالح بن فوزان حفظه الله ورعاه agbègbè tí a tún fẹ́ wò ní àárọ̀ òun náà ni anáhùn asalis ìpín ẹlẹ́ẹ̀kẹta tí wọ́n pín tàwíìdù sí wọ́n ní òun náà ni tàwíìdù aláàsìmáyì wàsùfáàtì ìmọ̀ ọlọ́run lọ́kan látara pé àwọn orúkọ àti àwọn àròyìn ìyẹn ni pé láti unify pé ká gbà wípé àwọn orúkọ kan ń bẹ kan ló lè jẹ wọn àwọn ìròyìn kan ń bẹ títà aláàánìkan ni ẹ wá láwọn orúkọ tó ti wá pe nǹkan mímọ́ bẹ́ẹ̀ náà ni àwọn tó jẹ́ títà yẹn fi ròyìn tába ti ń lọ ń torúkọ yẹn tó fi pe nǹkan míì àbá ń lọ fi ìròyìn ọlọ́run ọba fi ròyìn nǹkan míì àjẹ́ pé èèyàn ti bá ọlọ́run bá wá orogún èèyàn ní tawhid nínú orúkọ ọlọ́run àti nínú ìròyìn ọlọ́run bá mọ́ nìyẹn yẹlẹ́ jẹ́ pé agbègbè yìí náà a ní láti ṣọ́ra púpọ̀ àwọn orúkọ tọ́lọ́run bá ọba ti wá jẹ́ àìfi pe ọlọ́run àwọn orúkọ tọ́lọ́run bá jẹ́ àìfi pe nǹkan míì àìfi orúkọ ọlọ́run àbí ìròyìn ọlọ́run àyè fi wé tẹlómìn yà bọ́lọ́run bá ṣe ń ṣe òun náà lò sábà yìí náà ṣe ń ṣe ọlọ́run bá ní rọ̀jò látọ̀ àwọn sọ pé à tábàbẹ́ kójú ọ̀rọ̀ o ẹ lọ bọ òòṣà iṣẹ́ ọlọ́run ìròyìn ọlọ́run àti lọ gbé fún òòṣà nìyẹn ìdàn ajẹ́ pé èèyàn ti ṣe kí ni èèyàn ti kọ́ ní ti ṣe pẹ̀lú ọlọ́run látara ìròyìn àbí àwọn orúkọ ọlọ́ọ̀nù yẹn wọ́n wá ṣàlàyé lọ pé bimáàna pẹ̀lú ìtumọ̀ pé anana nusabit aw eh, nusabit lillahi subhanahu wa ta'ala ma asbatahu li nafsi yẹn ni wípé nusabit lillahi agbọ́dọ̀ fi rinlẹ̀ fún ọlọ́run ọba Allah ọba tí mímọ́ ń bẹ fún tó náà ló ga jùlọ mọ́ àtúbátà wòlé náà sí i ní tọ́lọ́run bá bá fi irin lẹ̀ fúnra rẹ̀ ọlọ́run bá lóhùn jẹ́ báyìí òun jẹ́ báyìí àwa ní o mọ̀ sí ìsìbáàtù kìíní ni a mọ̀ fi irin lẹ̀ bẹ́ẹ̀ nítorí bá ti lóhùn ò jẹ́ kò jẹ́ náà nìyẹn. àwọn àtúbátà wòláwò Rasulullahi sallallahu alaihi wasallam mínàlẹ̀ àsìmáyì wàṣífà àbí tí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam bá fi rinlẹ̀ nípa àwọn orúkọ ọlọ́run àti àwọn àròyìn ọlọ́run ìyẹn ni pé ọ̀nà méjì láti máa mú àtìmọ́wùláyé wàsífàtò wá òun náà ní mínà kìtàbí wàsúnà àfa kan ò tún lè fọ́ ọlọ́run ọba ní orúkọ kan káwa sọ pé bẹ́ẹ̀ ni kò sí bó ṣe lè gúdù tó nínú bàlágà nínú rẹ́tórì ẹ̀wọ̀n pé àwọn akéwì yẹn nísìnyí kò sí táwọn olùsọ ọba arábàmbí ọba àríbi bàbá ọba àgbádárì kí ká mọ̀ sọ gbogbo àwọn ọ̀rọ̀ kẹ́tẹ̀kẹ́tẹ̀ wọn ìwọ mùsùlùmí ò nídìí láti máa bá wọn wíwú ẹ̀ tó o bá fẹ́ kọ̀ mí ti ṣe títí tí ẹni pé kí lọ́lọ́run ọba sọ nínú àlùkùránì tó pe rẹ̀ kí ni ànábìwá Muhammad sallallahu alaihi wasallam ló fi pe ọlọ́run so eléyìí ni tó kan àwa mùsùlùmí gbọ̀ngàn àìfọwọ́ tó mẹ́rẹ̀ẹ́ mú fi hàn án kí ló wá lé nínú eléyìí tẹ́wà mú ọ̀nà kankan rárá ní tó ń mú tàbí gbọ́dọ̀ ọ̀nà kankan yẹn òun náà ni ayé àdápadà kà fúnra wa mùsùlùmí gbọ́dọ̀ ṣọ́ra ní agbègbè yìí àìmọye àwọn ẹgbẹ́ kan wọ́n kó sí àwọn tí ò dáa lágbègbè alẹ́ àtìmọ́ wà sí pàt ìmú ìtàn wa kó sínú ẹ̀ ó yọ wọ́n kó nínú Islam yẹnyẹn ìmí ó sì sẹpẹrẹ díẹ̀ fún wọn ni olóbi wa jẹ́ pé a ní láti gbọ́ àgbọ́yé gbogbo àwọn kìíní yìí wọ́n á ní tẹwárí àwọn tọ́lọ́wọ́n bá bá fi rinlẹ̀ fún wa àbí tí ànábì sallallahu alaihi wasallam bá fi rinlẹ̀ fún wa pé àwọn orúkọ ọlọ́run rèé àwọn òròyìn rẹ̀ rèé àwọn tá a wá gbọ́dọ̀ sọ̀ra fún bẹ̀ ni pé mingeri tahrifin a gbọ́dọ̀ yí padà a gbọ́dọ̀ yí túmọ̀ kìíní padà gbọ́dọ̀ ń bá ṣe pera rẹ̀ oní àlàwà náà ṣe pé nítorí wá lóun jẹ́ yẹn àbí nítorí ìròyìn ara ẹ̀ yẹn bóyá wá tako làákàyè wa o àbí ò tako làákàyè wa ìyẹn ò kan mùsùlùmí nítorí wọn bá ti wínú nígbà tó ti lè rẹ́ẹ̀rí fún un láti inú Al-Qur'an àbí láti inú súnà yẹn á dùn sórí ẹ̀ ni ibi ni àwọn mùtẹ́sílà àti àwọn míì múlíjíà ní àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ibẹ̀ làwọn ti rọ́ọ̀lù gbàgà látara wípé kí ni wọn fẹ́ mọ jẹ́ pé ìyíntọ́lọ́ bá bá fi ròyìn ara ẹ̀ yẹn kò nínú ìròyìn ọmọ ẹ̀dínyìn rárá yàrá ìsọlọ́wọ́n bá hàn àwọn wa lọ ń fún láwọn míì bá ròyìn pé òun lọwọ òun lójú òun létí àwọn wa lọ mú wá nínú ayé hàn pé ọlọ́run ọba ní bá dàá ọdún lẹ́nu ṣètò ní rọ̀gìn lẹ́yìísà kàmísìlì ṣéyún ọlọ́run ní kò sí nǹkan kan tó jọ òun ọlọ́run ọba ní kò sí nǹkan kan tó jọ òun ni ṣùgbọ́n òkè àwa náà nísìnyí èèyàn tá a lè sọ pé èrè ni wá ẹ́ tá a lè sọ pé èrè ni wá èrè lójú àbí òlójú ó létí àbí òlétí ó lọ́wọ́ àbí ò lọ́wọ́ ó lẹ́sẹ̀ àbí ò lẹ́sẹ̀ ó kì í takú lè sọ pé ẹranko ni wá ẹ ta ni ó bàrà mọ́tàn kù lẹ́ranko ẹ káwọn òyìnbó pé wà lẹ́ranko wọ́n ní ọmọ ẹ̀ léèyàn giant animal sì ni wá ẹranko lójú àbí òní ó létí àbí òní ó ní gbogbo táwa náà nílẹ̀ ẹranko náà ní ó lẹ́sẹ̀ ìmí ìkànnì rù táwọn òní rù tiwa ni wẹ́rẹ́ tuntun wà ń bẹ́ nìyẹn sáwà nítorí pé a ṣíà àwọn parts of the body pẹ̀lú àwọn ẹranko káwa náà wá mọ̀ gbà pé ẹranko ọ̀bọ ni wá ajá ni wá ẹlẹ́dẹ̀ ni wá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àní gbà. alahayi al gbogbo eléyìí tó bá wù kọ́ lọ́wọ́ bá kó fi ròyìn ara rẹ̀ kó ti pàwọ́ náà nírú kìnnìún ìyẹn ò sọ wá di kíni kò sọ wá dọlọ́run kò sọ fáájọ lọ́run torí pé àti rí náà tó bá fojú ròyìn ààrẹ àmọ́ bí tiẹ̀ ṣe rí tó bá fọwọ́ ròyìn ààrẹ àmọ́ bí tiẹ̀ ṣe rí ọlọ́run bá ń sọ̀rọ̀ a pé inú náà lèèyàn fi ń sọ̀rọ̀ ọlọ́run bá lóun gbọ́ràn a pé etí lèèyàn fi ń gbọ́ràn ọlọ́run bá lóun lè wá rìn pàdé yàn so àwọn ìròyìn yìí ó súnmọ́ téèyàn lóòótọ́ ṣùgbọ́n a gbọ́dọ̀ ṣọ́ra àwọn tí wọ́n wá fi wá sí orí àgbọ́yé tó dáa táàfin ní lana àwọn náà ní ahlu sunna wal jamaa ìyẹn náà ti wá mú rúùsì yìí wá pé tó bá fẹ́ múrí bọ́ nínú pé o fẹ́ nígbàgbọ́ nínú asmaa ulahi wa sifatu àkọ́kọ́ ni pé mingeri tahari ìtọ́lọ́mbà ti fi ròyìn ààrẹ o wọ́n yí padà sílẹ̀ bẹ́ẹ̀ á gbà pọ́lọ́ ní kinní òní ṣùgbọ́n bí kinní yẹn bó ṣe wá rí yẹn ọjọ́ tiwa òun láyà bá padà mú ta sọ lẹ́ẹ̀kan yẹn léyìísà kàmísìlì yìí ṣe ìhùn tó lọ́nba lòun rójú ojú rẹ̀ kòjọ́ títí tání kòjọ́ tàwọn ẹ̀dá tó lọ́nba lòun létí òun gbọ́ràn etí ọlọ́run ó yàtọ̀ sí tàwọn ẹ̀dá tó lọ́nba sọ pé òun ríran ríran ọlọ́run ó yàtọ̀ sí tiwa tó lọ́nba ní tó ń bá fọwọ́ òun gba yín mú ìnà tó ṣe àrọ̀ bí kẹlẹ́ ṣẹ̀dí ọwọ́ ìfinijìyà òun ọlọ́run ọba

àwọn dì àwọn kan dì náà ní pé ọlọ́run tẹ̀ lójú kò lọ́wọ́ kò létí kò lẹ́sẹ̀ àwọn kan dì náà ẹ̀ báwọn àwọn ẹgbẹ́ kan náà nìyẹn nínú Islam àwọn kan ní ọwọ́ tó fi ròyìn ara ẹ̀hún kì í sọwọ́ agbára ní sọ yẹn àwọn yí gbogbo àwọn ìròyìn tọ́lọ́run bá fi ròyìn ara ẹ̀hún àwọn fún ní àwọn ìtumọ̀ míì tọ́lọ́run bá lóun rí gbogbo nǹkan yẹn àwọn ní kì í sojú ṣùgbọ́n kí ni ìmọ̀ lọ́lọ́run bá sọ pé ìmọ̀ òun ò rọ̀ fi ka ògùn kan alùsùnà ò ní bá wọn ní ìwé ìgbàgbọ́ burúkú bá wọn nígbà tí alùkùrán ti sọ nígbà tí àdìsí ti sọ yẹn bó ṣe wà yẹn náà ni ó ṣe mọ ọlọ́run bá fi ròyìn ààrẹ á ní gbàgbọ́ ní ẹ̀ àwa ni mo yí padà wọ́n ní wàhálà tààtìrì bẹ́ẹ̀ náà ni pé a mọ́ ní gbàgbọ́ ní ẹ̀ kò wá ní kò sí kò dìnnáì ẹ̀ kò ní rárá ìrọ́ ó ní náà nìyẹn ṣùgbọ́n bó ṣe rí yẹn a lè comprehend yẹ sátẹ̀fẹ́ tọ́lọ́ba ló ń gbọ́ràn sábẹ́ fi ní ìgbọ́ràn tèmi àti yìí ní táwọn èèyàn ń sọ nínú ilé wa ní ìsìn dáńgbọ́ ẹtí ń lọ ń tàbí wá ń sọ̀rọ̀ lọ nísìn tèmi náà ń sọ̀rọ̀ even nínú wa bá fi jókòó yìí tèmi bá ń sọ̀rọ̀ táwọn méjì kan náà bá tún sọ̀rọ̀ ǹjẹ́ àgbọ̀rọ̀ kálukú yé mọ́ àní gbọ́ yé mọ́ ọlọ́ni gbogbo tí kálukú ń sọ pátá lọ́wọ́ lọ́wọ́ bá ń gbọ́ lẹ́ẹ̀kan náà bá ti ń sọ̀rọ̀ yẹn ẹ wá wòye mílíọ̀nù àbí bílíọ̀nù àwọn èèyàn tí wọ́n jọ ń sọ̀rọ̀ at the same time bí mi ṣe ń sọ̀rọ̀ ń bí bóyá àwọn afá mi náà tún ṣe lẹ́kṣọ̀ láwọn mọ́sálásí tiwọn náà àwọn ẹlòmíín wà nílé táwọn ń rojọ́ àwọn ẹlòmíín wà ní ojú ọ̀nà táwọn ń rojọ́ àwọn amúgbó àwọn ó wà láwọn àbẹ́tẹ̀ tiwọn náà báyìí táwọn náà máa rojọ́ tí wọ́n máa dá àpárá òsì so oríṣiríṣi èèyàn ní rojọ́ at the same time ọlọ́run bá ti gbogbo tí kálukú sọ yẹn pátá àsọ́ọ̀hùn òun ọlọ́run bá ń dè mọ́lẹ̀ òun sọ òun bá wọn sọ nǹka rẹ̀ so ìgbọràn tọ́lọ́run yàtọ̀ síbi wa ọlọ́run bá ní kò síbi tó ju òun ọlọ́run bá òkà ní sánmà àti nílẹ̀ ni ṣé ojú tèmi àti ó rí dé àwọn tí ń lọ́ndà àbí tó wà níwájú mọ́tà tá a bá gbọ́ ẹsẹ̀ pẹ́ nìkan sálùwàlà ǹjẹ́ èmi àti yín àmì ti sálùwàlà ń bẹ̀ nígbà tó bá tó wọlé àríran ju immediate ibi tá a wà ní kódà ẹ̀yìn mọ́sálásí ń rí àmọ́ ní tẹ́lẹ̀ mẹ́ so a gbọ́dọ̀ fi ìríran ìgbọràn ọwọ́ ẹsẹ̀ tí wa káwá fi wé títà láà ṣùgbọ́n a gbà pé ọlọ́run bá ti lóun ní onínà nìyẹn àìnígbàgbọ́ inú rẹ̀ ó ti yọ̀yàn kúò nínú Islam torí pé o ti deny higher Quran ó ti ṣàìgbọràn sí ànábì lẹ́nu sallallahu alaihi wasallam ẹ̀tọ́ bá tẹsí yíwí ìtumọ̀ rẹ̀ padà wàhálà míì làwọn yẹn ń kóra wọn sí yẹn ṣùgbọ́n yẹn ò tún burú tó kéèyàn tẹ̀ mọ́ wà nígbàgbọ́ kọlọ ọba láwọn kìíní yẹn wọn ní wàmíngérì kàkìyé fèlè nínú táàkùn ṣọ́ra fún lágbègbè yẹn òun náà ni pé àtúnwá nímọ̀ ẹ̀sẹ̀ mọ̀ ṣèwádìí káàkiri bóòlù ojú ọlọ́run ṣe rí bóòlù etí rẹ̀ ṣe rí bó lọ́wọ́ rẹ̀ ṣe rí bó ló ṣe mọ́ ń báyàn sọ̀rọ̀ náà bó ló ṣe tó ga ni àbókúrú ni ó sanra ni ṣé àwòrán bí èèyàn náà ti ẹ̀ ni àbí ti gbá míì wọ́n látàkìyè ó ń dára rẹ̀ láàmú ni nígbà tí ẹnìkan wá bá ìmọ̀mù Malik lọ́yìn mọ́ ọ̀la wọ́n á kà á yà pé ọlọ́run bá ní bàbá ọdún lánàá ṣe tọ́nu rẹ̀ jìm Ar-Rahman alal arshi pípé ọlọ́run bá lóun establish ààrẹ sórí àgàláràṣí ó wá ní àláràṣí màálùm àgàláràṣí tọ́lọ́run bá sọ yẹn ní ti àmọ̀ yẹn wàlẹ́ ìsìwà géèmù màálùm ṣùgbọ́n ìsìwà àwọ̀ yẹn àmọ́ ó wá ń ìmọ̀mù Malik bẹ́ẹ̀ ìmọ̀mù Malik ti dá lóhùn ánsà ẹ̀ pé àmọ́ tó ń pè ní àlàárọ̀ ọlọ́run bá ti ròyìn ẹ̀ ànábì ti ròyìn àgbà lára sí yẹn fún wa ṣùgbọ́n ìtì wá òwú ṣùgbọ́n sórí bọ́lọ̀ ṣe wá jókòó sórí àga wọn àmọ́ àti gbọ́dọ̀ ṣe ṣe mọ́ ṣèwádìí lórí ẹ̀ ìmọ̀mù mọ́lẹ́kì wa ní nínú àwọn onídàkúdà láwọn ilé àwọn tí wọ́n ń béèrè àwọn tí wọ́n ń dábì sí náà ìmọ̀mù mọ́lẹ́kì wa ní àgbọ́dọ̀ sọ pé Ọlọ́run jókòó torí pé Ọlọ́run ọba ò sọ pé òun jókòó sórí àga al-arsh àgbọ́dọ̀ ló láì dáhùn àgbọ́dọ̀ ló bẹ̀rẹ̀ tí wàá ní pé ó sá wà lórí kíni lórí àga al kèfíyà rẹ̀ bó ti wá wà lórí rẹ̀ yẹn ìyẹn kì í ṣe ń ta gbọ́dọ̀ dáńbú ìtò tí wọ́n sọ yìí pé àwa ni wọ́n sọ pé bó lọ́lọ́run bá ti máa wá máa sọ pé òun lójú bó lójú ọlọ́run ṣe rí bó lè tirẹ̀ ṣe rí èèyàn àti pé èèyàn tó wá lọ́mọ béèrè pé bó lọ́lọ́run bá gán ṣe ń bẹ tẹ̀lé pé èèyàn ti kọjá yìí èèyàn lè padà dìdàkudà àwọn tí wọ́n bá mọ́ àláwo ọpọlọ wọn kó ṣáájú nusus tẹkidimu la akele ala nusus àwọn tí wọ́n kó sínú aburú nìyẹn èèyàn mọ́ sí tẹkidimu nusus ala la akele ni èèyàn ó taari àwọn ẹ̀rí ẹ̀rí wo ló wà fún lè ẹ̀rí wo ló wà fún lè ṣé nínú alukurani ni àbí nínú àdìsí ni àwa ní àtẹ̀sílẹ̀mù fún gbàdá ti rẹ́rì hù àwa dùpájú sẹ́lẹ̀ pé ìtọ́lọ̀ ah, ń sọ yìí náà la gbọ́dọ̀ dúró lé lórí ìtànàbí sọ yìí náà la gbọ́dọ̀ dúró lé lórí sallallahu alaihi wasallam àyè fi làákàyè wa fi darí ẹ̀sìn ó wá ní wàlà tàmtìrì ẹlẹ́ẹ̀kẹrin táwọn afáàsù náà tó gbé kalẹ̀ tá a lè fi sèf tàbí ní kó sí inú àgbọ́yé burúkú nípa alásùmọ́ wà sífà òun náà ni pé kátómọ́ wà á máa fi kí ntọ́lọ́wọ́ bá fi ròyìn ara ẹ̀ yẹn fi ròyìn ẹ̀dá mi lòun ọba àjọkẹ́ ayé tí ó kẹ gbogbo ẹni tí ń bẹ láyé máa pe tí pé ta bá lọ pè bẹ́ẹ̀ ẹni iná o àjọkẹ́ ayé ni o kò sẹ́ni tí ó lè kẹ́ àti bọ́lọ̀ ń worogún láàrin inú yẹ pé ta bá fẹ́ sọ ní arahman léèyàn kí láàfin fún abdulrahman ẹrú ọlọ́run ọba àjọkẹ́ ayé ibi táti mọ bomi ńlá kíní òun nìyẹn aláwo nìkan náà ló ń jẹ́ aláwo àkótún gbọ́dọ̀ sí mọ́ tá a bá fẹ́ sọ èèyàn bẹ́ẹ̀ pé aláìkè orúkọ nkílámọ̀ pé ẹni yẹn abdullahi ẹrú ọlọ́run ọba allah sọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n ní alahadin kóòlì ta'ala lórí ààlà wípé ọlọ́run ọba tó ga jùlọ sọ báyìí wípé lẹ́yìísá kámílì ṣe ìhún ọlọ́run ní kò sí nǹkan tó jọ òun ọlọ́run wọ́n wá sẹ́mi ìhún olùbàṣì òun ọlọ́run ọba ọba olùgbọ́ràn jùlọ ọba olùríran jùlọ so ibẹ̀ náà ti mú pé ọlọ́run ọba ló jẹ́ kí ni o àsẹ̀mí ibẹ̀ náà ti mú jáde pé ọlọ́run oníkíní o albasir nínú àwọn ìròyìn ọlọ́run yẹn ibùn kọlọ ẹ̀dínyàn náà ní àwọn ìròyìn yẹn kọ̀ọ̀kan lára kò mú wa pé káwá sọ pé ó dàbí ti ọlọ́run ṣọ́wátò ṣọ́ra àyà ẹlẹ́ẹ̀kọkànlá wọ́n ní fanúkúbítìlélàyé a tún fi rinlẹ̀ fún ọlọ́run ọba Allah alàsìmọ́ kàmọ̀kọ́ làtàhálà àwọn orúkọ gẹ́gẹ́ bí ọlọ́run ọba tó ga jùlọ ti sọ wípé walillahi al-asma'ul husna fad'uhu biha ọlọ́run ní tòun ọlọ́run ọba Allah ní àwọn orúkọ tó dáa jù ọlọ́run bá lóun láwọn orúkọ àwọn orúkọ òun yẹn al-husna àwọn orúkọ tó dáa jù ni. kì sorúkọ orúkọ ẹ̀dẹ́yàn àbí ẹranko kò dáa tó ti tàlà ọlọ́run wá ní ọ̀hún hó bí ha ẹ wá máa fa àwọn orúkọ yẹn kẹ máa fi wọn lọ gbẹdẹ bá wà nù sòrò ẹ máa wọn rahim rahimmi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ya razak orzokni gbogbo àwọn orúkọ ọlọ́run bá ta lè mọ fi bẹ ọlọ́run nígbà tá a bá ní àwọn ìṣòro tàbí àwọn bùkátà kọ̀ọ̀kan lọ sí ọ̀dọ̀ Allah ọlọ́run bá wá sí ìkìlọ̀ ń bì ó ní wàdárù lẹ́bí iná yúlọ̀ ṣèdúró náà fi àsìmá ìhì ìpìtà tó gbọ́dọ̀ sọ̀rọ̀ àníyàn pé wàdárù ẹ fi wọn ẹ pa wọn tì o àlẹ́bí iná yúlọ̀ ìdúró náà fi àsìmá ìhì àwọn tí wọn ò nígbàgbọ́ nínú àwọn orúkọ ọlọ́run àbáwọn tí wọ́n máa ń yí àwọn ìtumọ̀ orúkọ ọlọ́run padà àwọn múlẹ̀ ṣéèdù nìyẹn àwọn tó ṣe pé wọ́n máa ń ṣèwádìí káàkiri pé bóòlù ọlọ́run bá ṣe mọ délé yìí àbáwọn tí wọ́n ṣe tẹ̀mísíèlì àwọn tí wọ́n fi orúkọ ọlọ́run ọba máa fi wí ti ẹ̀dá míì àwọn yẹn náà ti kọ̀ nídìí kí ni ilahad níta ti gbọ́dọ̀ sọ̀rọ̀ àmì yẹn pé orúkọ tọ́lọ́ kódà téèyàn bá ti sọmọ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ kéèyàn ó yí kíní padà mo rò pé ti yé wa ẹ̀hẹ́ lórí ọmọ pé ọmọ ní àbùkù kíní nígbà tó bá wá find out padà pé àwọn àfa ẹnu òkò lórí orúkọ yẹn ìgbẹ́sìn náà ni pé ká ṣe kíni ká yí padà ẹ wà ẹ lè yọ àbúrò ẹ kú ọ̀nbẹ sódìyé ẹ wà á wò pé sọlọ níjẹbi àbọlọ́n gbọ́dọ̀ bá ti jọ́ lọ́n ó sì ṣe báwọn àwọn orúkọ kan wà tí wọ́n kó sínú rẹ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n gbàtà àwọn afá mi náà padà dé tán sáwọn research wọ́n rí pé ọlọ́run ọba kì í sáwọn orúkọ yẹn lélẹ̀ sọ wọ́n yọ wọn kúrò ńbẹ̀ ṣé eléyìí tó náà ni pé eléyìí tẹnu bá kò lé lórí òun náà ni kéèyàn ọmọ fi sọ àwọn ọmọ téèyàn òfin ní lọ kó sábẹ́ kí ni ilahad torí pé wọ́n sọ pé ilahad túmọ̀ ẹ̀ náà ni wípé àwọn tó ṣe kèfèrí tí wọn ò nígbàgbọ́ nínú àwọn orúkọ ọlọ́run so àbí kéèyàn máa wá lọ bọ́lọ̀ orúkọ tí ò jẹ́ èèyàn ti kó sí abẹ́ ilé náà nìyẹn ọlọ́ba wa ní sàyùjìzá onámọ́kánú ya àmàlù wọn wádọjọ́ ìgbélé àlùkìyàmọ̀ ẹ̀san tó bá tọ́ sí wọn lórí iṣẹ́ tí wọ́n ṣe yẹn òun náà lásán wọn sẹ́ni pé ọ̀rọ̀ orúkọ kìí sọ̀rọ̀ kékeré tọ́lọ̀ àti nítorí ọtọ́lọ̀ bá sọ pé òun ó sàwọn èèyàn lẹ́san lórí rẹ̀ ẹ̀san rere fáwọn tó bá nígbàgbọ́ ní orúkọ ọlọ́run tí wọn sì rọ́lu àwọn agbègbè mẹ́ta tá a sọ yẹn tàbí mẹ́rin bẹ́ẹ̀ náà ni ẹ̀san ìyà fún àwọn tí wọn bá nígbàgbọ́ nínú àwọn orúkọ ọlọ́run àbáwọn tó bá yí ìtumọ̀ rẹ̀ padà àbáwọn tí wọ́n bá tún lọ ń sọ pé gbọ́dọ̀ ọlọ́run bá tún mọ délé títí tí wọn fi ní nígbàgbọ́ nínú rẹ̀ àbáwọn tí ó tún wá máa fi wé títẹ̀dá agbègbè mẹ́rin òun ló lè kó bá ìsìláàmù èèyàn téèyàn bá sọ́ra so èyí tí ó yọ ọ̀yàn téèyàn fi nílé rọ́ọ̀lù ni pé sáàlì gbàgbọ́ ní déédéé bọ́lá wọn bá ti ròyìn kìíní àti bá nàbí ti ṣàlàyé rẹ̀ fún wa sallallahu alaihi wasallam láì ní lọ kó sí ìkankan nínú àwọn agbègbè mẹ́rẹ̀ẹ̀rin ẹ̀ àyà tá a kà fún wa suratul A'raf àyà one hundred and eighty wọ́n ní wàkàdálíkà àsìfà wọ́n ní gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni àwọn ìròyìn náà ẹgbàá fi yanjú torúkọ wọ́n wá fẹ́ sọ̀tọ̀ àwọn ìròyìn nìsín násìfòlá àzọ̀rọ̀jẹ́ làbímọ̀ wáṣọ̀fà bí i nọ́fṣà ò nítọ́lọ́mọ́ bá ti fi ròyìn ààrẹ òun náà ní táwa náà mọ́ fi ròyìn ẹ̀ wọ́n ti torí pé ó dálá hán wọ́n ní mọ̀ pa lítírẹ́ṣọ̀ ó wà bẹ́ẹ̀ sí nítorí pé ó fẹ́ kéwì ó sábẹ̀ káwọn èèyàn mọ̀ hí ilẹ̀ pé áà ah, onímọ̀ rẹ ó wà lọ́mọ bọ́lọ̀ hun orúkọ rárá o ní tó ti fi ròyìn ara rẹ̀ òun náà lámọ̀ fi ròyìn ẹ̀ wọ́n ní anáwó ọlọ́run ọba níṣẹ́ rí òun ọlọ́run ọba Allah alimun ọba onímọ̀ jùlọ lòun ọlọ́run ìròyìn lélẹ̀ àwọn àfẹ́sì sì máa ní àwọn orúkọ kan wà oko kìíní sínú ismu wàsífà orúkọ ó sì tún kó ìròyìn náà sínú sọ ọlọ́run ní òun lọ́gbọ́ onímọ̀ jùlọ pẹ̀pẹ́ aláwa àwọn onímọ̀ náà láàrin wa àbí àní pé òun ní alimun nígbà alimun òṣùwọ̀n tó lè bá ní ismu alimubalaga orúkọ tó dé káàpin ta lè fi ròyìn ẹni tí mọ̀ ń bẹ̀rẹ̀ rẹ̀ so ìmọ̀tọ́mọ ẹ̀dẹ́ èèyàn sì ré ọlọ́run bá ní ó dà gẹ́gẹ́ bí kéèyàn fi ọwọ́ bọ odò òkun ìka kan ó kọwọ́ bọ̀ ó wá yọ ọwọ́ yẹn kúrò ń bẹ̀ èdúrọ́pù tí ó kán látara ọmọ àkáwá àwọn ọlọ́run ní gbogbo ìmọ̀ gbogbo ẹ̀dá tí ń bẹ láyé èdúrọ́pù yẹn tá lè fi kọ̀ǹpíà omi odò Atlantic Ocean so ọlọ́run bá ní àlímù ìròyìn tó fi ròyìn ara ẹni pé òun ló nímọ̀ jùlọ ìmọ̀ tó fi dá sánmọ̀ táàmọ́ tó fi dá ilẹ̀ tó fi dá gbogbo nǹkan tó kó sínú ilẹ̀ gbogbo àwọn nǹkan tó kó sórí ilẹ̀ tó fi dá omi tó fi dá atẹ́gùn tó fi dá iná tó fi dá àwọn ẹranko àwọn mọ̀lẹ́kà àwọn àlùjànnú àwọn ọmọ ẹ̀dẹ́ nìyàn àtàwọn ẹ̀dá míì tó dá àwọn tàbá mọ́ wo documentary a rí oríṣiríṣi nǹkan lọ́lọ́run bá oríṣiríṣi àléébù náà bá nìkan ló ń ẹnìkan wà ní fẹ́ ròyìn èèyàn kan kó wá ròyìn ìrìnkè lọ́wọ́ wá ní àǹtà àníyímọ́rùn kó wá sọ pé ìwọ gẹ́gẹ́ kọjá ààyè nìyẹn wọn ni wàá bẹ́ẹ̀ náà tún ní nínú ìròyìn ọlọ́run òun ni aláàánú jùlọ ta ló lè sàánú tó àlá gbogbo àwọn kan tá à ń ṣe láàyè wáyé pàwọn alábá ní àwọn kan tó wà ní abẹ́ wa tá à ń fún wọn lóúnjẹ tá à ń sọ sálárì wọn tí wọ́n bá kọjá ààyè wọn pẹ̀lú òfin wa kí láti ṣe fún wọn náà á sáàkì wọn tí ọlọ́run bá lọ́ba aláàánú jùlọ àánú tọlọ́run àlèbí wíjì tẹ̀dá mi mọ́ so wọ́n ní bákan náà wàá náà sẹ́ni ọ̀hún gbàsúyé rónìí òun lọba tí ń gbọ́ràn jùlọ òun lọba tí ń ríran jùlọ ẹ gbogbo àwọn òsùn ọdún bá fi ìwà ìsìnmù ló bá wa òun ló ní jùlọ ó jẹ́ pé sọ́mọ́ fẹ́ tún lédè english náà wọ́n á ní off hearing òyìnbó lọ́gà tó gbé lọ síbẹ̀ pé ẹni tó nípa àpín jùlọ àbí rírì nǹkan jùlọ wá ní yasmau wa yubsir subhanahu wa ta'ala ilé ìjà mọ̀ pé nínú àwọn àròyìn tọ́lọ́ ni pé ìmọ̀ ń gbọ́ràn ó sì mọ̀ ń ríran ọba tí mímọ́ ń bẹ fún jùlọ bá tó ga jùlọ wa ya'lam ó sì mọ̀ wa ó sì mọ̀ ń kẹ́ni ìmọ̀ ń ṣèkẹ́ wa yabdo ìmọ̀ ń bínú náà àwa ní ìdórí ẹ̀ka sọ pé ọlọ́run ọba o àgbàdo ọ̀bọ̀ bá ti mọ̀ ń bínú ni àwa sọ pé sọ lórúkọ ọ̀hún rárá kò forúkọ yẹn pé rẹ̀ ṣùgbọ́n já mọ̀ pé nínú ìròyìn òun máa ń bínú wà yóò tì ọba tí máa ń fúnyàn ní nǹkan ni wà yámúnà ọ̀hún ó sì máa ń kọ̀ pẹ̀lú yẹ́kí láàrin àwọn àfẹ́ẹ̀sì sọ àwọn ọ̀rọ̀ kan pípẹ́ àwọn afẹ́ sọ̀yàn ní alimani ọ̀hún pé kì í ti gbọ́ orúkọ ọlọ́run ká mọ̀ lọ abdulmani títí mo ṣe yọ àbùkù lára ìtọ́mọ náà nìyẹn eventually alimani so àwọn àfa ni ká yọ alif àti láàmù yẹn náà kú tí ó sọ di márífà kí àwọn ọmọ pè ní kíni máa ní hàn a sì tún rí nínú àwọn àfa mi gan ni ẹmọ́sọ̀mọ́ ní máa ní hàn nìkan ó di yé ẹ pè ní máa ní hàn mọ́ tẹ̀ mọ́ fè ẹni tí máa ń kọ nǹkan fún yàn ẹjọ́ tí máa ń fún yàn ní nǹkan so àwárí àwọn afá mẹ́ta ní kò sí láburú pé èèyàn sọmọ ní máa ní à kìí ṣe pé máa níwò pé ní tó jẹ́ oore nìkan lèèyàn gbà kú ẹni tí wọ́n ń kọ aburú fún yàn náà máa níwò náà ń pè á kíní yóò da kò gbà kú lọ́wọ́ ẹ̀. gbàlàhàyè àl tábàfẹ́ sọmọ lórúkọ káríta ṣèwádìí dáadáa kátó sọmọ yẹn ló tí ìmọ̀ wá rí orúkọ tó ń sọ yìí kò bá ṣe ẹ̀rí àmú kò sí nǹkan tó burú kéèyàn ó ṣe yí orúkọ yẹn a rí àwọn tí anábì change àwọn orúkọ wọn sallallahu alaihi nínú àwọn sọ̀hábà lọ́kùnrin àti sọ̀hábìyà àwọn obìnrin wọn náà wọn ní bákan náà wọ̀yẹ́ pà wọ́n ní ọlọ́run ọba aláàyè ó máa ń ṣe ìfòfáàdì ó máa ń rẹ̀ èèyàn lẹ̀ ó sì máa ń gbé èèyàn àgbà wa nílọ sọ ọlọ́run nísìnyí alẹ́ alẹ́kọ́fíìlì tí o bá ti pèrè bẹ́ẹ̀ àbí àrọ́fìn tí o bá pèrè náà bẹ́ẹ̀ àní pé bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn yẹn wà nínú kí ni ó wà nínú àwọn àsìmọ́rò láyé wà sí fàtó hù wọ́n ní wàhádì sí fàtó àlàfààl wọ́n wọ́n mọ̀ àwọn ìròyìn yẹn sọ́nà bíi méjì àwọn ilé tó ní í ṣe pẹ̀lú ìṣe àtàwọn ilé tí ò ní í ṣe pẹ̀lú kí ni ìṣe sọ insha Allah ta'ala níbi ni a dúró sí ní àárọ̀ yìí abẹ ọlọ́run ọba wa ilé tí a gbọ́ yìí kó ṣe ní okùnfà dáadáa fún wa láyé wí àti lọ́jọ́ gbé náà kì í á mọ̀ àìmọ̀ yìí mọ̀ ní pé tábà ti mọ̀ orúkọ ọlọ́run lélẹ́yìí ká sọ̀ra lórí ẹ̀ pé ká nígbàgbọ́ nínú rẹ̀ tó ti ṣe wà tàbá ti nígbàgbọ́ nú ẹ̀ yẹn a ti mórí bọ́ kúrò níbi ìkọjá ààlà látara àwọn orúkọ ọlọ́run ọba nìyẹn subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk assalamu alaikum wa rahmatullahi wa barakatuh